وعلى آله وأصحابه أجمعين أما بعد يا عباد الله إن الله عز وجل سمى أمة محمد صلى الله عليه وسلم بأسماء جميلة ومن أهم هذه الأسماء والأوصاف تسميتهم بأمة الوسط والنبي صلى الله عليه وسلم قد دعانا إلى التحلي بهذه الصفة وبهذا الاسم وقد وجد من المسلمين في هذا الزمان من غلا وأفرط في دين الإسلام وزاد وشدد ونحن في هذه الخطب ننبه على هذه على هذه الملاحظات وعلى هذا التشدد ومن أسباب ومن أسباب الغلو والإفراط في الدين كما بينه علماء الدين منها الالتزام بشيء من السنة التي غيرها أهدى منها الالتزام بشيء من السنة التي غيرها أهدى منها فلكم مثالان صلاة الجمعة قبل الزوال والالتزام بها صلاة الجمعة قبل الزوال والالتزام بها نعم يوجد لذلك أصلا كما في صحيح الإمام مسلم وغيره ولكن الصلاة قبل الزوال ليس من هدي الرسول صلى الله عليه وسلم الدائم الدائم عليه والاستمرار فيه مع أن ذلك ليس بدليل صريح قاطع بل إن الإمام مسلما رحمه الله بوب للأحاديث التي وردت في, في هذا الشأن فقال باب صلاة الجمعة باب صلاة الجمعة حين تزول الشمس ثم ساق هذه الأحاديث ولم يدل الحديث على ما سوى المبادرة لصلاة الجمعة في أول وقت زوال الشمس سئل جابر رضي الله تعالى عنه عن صلاة الجمعة في عهد رسول الله صلى الله عليه وسلم فقال كما في صحيح لمسلم قال يصلي الجمعة يصلي الجمعة صلى الله عليه وسلم ثم ثم نذهب فنريح ثم نذهب إلى جمالنا فنريحها رواه الإمام مسلم وقد التزم فريق من الناس وأغلبهم من الشباب والشبان التزموا بأداء صلاة الجمعة قبل الزوال التزموا بأداء صلاة الجمعة بعد طلوع الشمس وهذا نوع وصور من صور الغلو والسبب الثاني الصلاة في النعال دائما الصلاة في النعال دائما والاحتجاج بحديث شداد بن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود خالف اليهود فإنهم لا يصلون في نعالهم ولا خفافهم رواه أبو داود وصححه العلماء مع أن النبي صلى الله عليه وسلم قد ثبت عنه أنه صلى صلى حافيا ومنتعلا وليس هناك دليل صريح في أنه صلى في البيوت منتعلا بل الأصل عدم الانتعال هناك بل الأصل عدم الانتعال هناك كما دل على ذلك الأحاديث يقول يقول آه، أحد الصحابة الراوي عن النبي صلى الله عليه وسلم قال رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي حافيا ومنتعلا رواه الإمام أحمد بإسناد صحيح وكذلك عندنا حديث أبي هريرة رضي الله عنه عند أبي داود أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم فلا يضعن عليه عن يمينه ولا عن يساره فتكون عن يمين غيره إلا ألا يكون عن يساره أحد وليضعهما بين رجليه رواه الإمام أبو داود وصححه العلماء فمن أراد الصلاة في النعال ومن أراد الصلاة بالنعال في جل مساجدنا اليوم فعليه أن يكون صاحب سيارة أو دبابة لا يمشي بنعله أبدا لطبيعة أرض بلادنا وإلا يحمل معه نعلا خاصا للصلاة وهذه السورة أيضا فيها إفراط وغلو وعدم وجود من يقتدي به من السلف أو أنه يستعد لغسل نعله عند كل وضوء حتى لا يبقى فيه أذى والأذى ما يؤذي سواء كانت حسية أو معنوية ولك أن تصلي يا, عباد يا عبد الله لك أن تصلي بالنعال في هذه الأحوال عند صلاة الجنازة غالبا صل بالنعالك إن كانت طاهرة وصل في البرية صل في البرية بنعالك وصل في مصلى العيد أيضا بنعالك بل نرى أن تطبيق الصلاة بالنعال في مصلى العياد هي السنة لأن تلك المواضع مواضع صالحة للصلاة بالنعال والله تعالى أعلم الحمد لله أقني فعلان وبوا أسيا صلاة فانا محمد صلى الله عليه وسلم إليه تنين ìfanilétí tí ànábì wa sallallahu alaihi wasallam tó fà wá létí àti ìpèsákèèsí tí ọlọ́run bá wa tó fi ẹ̀sìn rán ànábì wa muhammad sallallahu alaihi wasallam tí ń pè wá sákèèsí ẹ̀ kí làwọn àkèèsí náà òun náà ní àwọn àṣejù táwọn èèyàn ń ṣe nínú ẹ̀sìn àní láti máa pè fún láti máa wí fáwa ènìyàn kó lè bá yé wa wípé ẹ̀sìn yìí kì í ṣẹ̀sìn àṣejù ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ẹ̀dẹ̀ máa ń bá nínú àṣejù àwọn náà làwọn ọ̀dọ́ ẹ ká ṣọ́ra fún àṣejù nínú àwọn orúkọ tí ọlọ́run ọba sọ wá tó sọ àwa mùsùlùmí gẹ́gẹ́ bí n ta ti gbọ́ tẹ́lẹ̀ òun náà ni pé ọlọ́run ọba pè wá ní àwa ní ìjọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ummatan wasatọ̀ ìjọ kọ̀gákọ̀bẹ̀rẹ̀ ìjọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọ tọ́jẹ́ sí wípé gbogbo ẹ̀ wà ó sì déédéé ara wọn kò sásìjò ń bẹ̀. ẹ jẹ́ ká lọ ọmọ ẹ̀yin mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin wípé nínú àwọn sábàbí títún máa ń fa káwọn èèyàn máa ṣàṣejù nínú ẹ̀sìn nínú àwọn sábàbí yìí a sọ díẹ̀ fún wa nínú kútùbà yìí nínú àwọn sábàbí tí ń fa àṣejì nínú ẹ̀sìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun náà ni kí àwọn nǹkan kan wáyé látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe lẹ́ẹ̀kan tàbẹ́ méjì tàbọ́kàn tiẹ̀ sí lẹ́ẹ̀kan tàbó ṣe bí ẹ̀mẹ́ta tàbí wọ́n kàn rí gbà wá lẹ́ẹ̀kan péré ó ṣe ni tó sì jẹ́ sí pé n tó ṣe yìí ó ṣe yìí míì tó yàtọ̀ sí láì máa yè ìgbà kọ́yà òun gan ni máa ń ṣe jù kẹ́ni kan wá dé kọ́ wá pè ní tánàbí sílẹ̀ kan yẹn sallallahu alaihi wasallam òun náà ni òun fẹ́ mú láti máa fi ṣe ìjọsìn nínú ẹ̀sìn Islam eléyìí téèyàn bá mú ìlànà yìí olúwa rẹ̀ yóò ṣe àṣejù nínú ẹ̀sìn Islam àní àpẹẹrẹ méjì tá a bá fi pè wá kó lè bá yé wa dáadáa àpẹẹrẹ àkọ́kọ́ òun náà ni kákí sọ̀látùl jùmọ̀ ìrun jùmọ̀ ká máa kí ní bí aago mẹ́jọ mẹ́sàn-án àárọ̀ àwọn kan ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì mú nílànà pé gbogbo júmọ̀ àtàwọn aago mẹ́sàn-án àárọ̀ làwọn máa kírun júmọ̀ àtàwọn gbogbo wa náà ẹni tí ó bá gbọ́ kó béèrè yọ gbọ́ pé àwọn kan ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwòrán kan ló jẹ́ nínú àwòrán tí ń júwe wípé à ń ṣe àṣejù nínú ẹ̀sìn torí pé ẹni tó mẹ́sìn wá ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí lọ́pọ̀lọpọ̀ kódà ọ̀rọ̀ tó wáyé lórí ẹ̀ nǹkan kì í síbẹ̀ díẹ̀ àwọn èyí tó sì wáyé tó dájú sáká tí ò sí pé bóyá nǹkan kan pamọ́ níbẹ̀ tó clear dáadáa àwọn yẹn wá fi sílẹ̀ wọ́n wá padà síbi èyí tí kò clear dáadáa naam kákìrún sọ̀látùl jumu'a láago mẹ́sàn-án láago mẹ́jọ méje àbọ̀ bígbà tí wọ́n lọ kírun ọdún ìtùnú àbọ̀dún léyà kákì bẹ́ẹ̀ àrí hadisi fún nù sahihi muslim nínú tíra tíra ńlá kejì nínú àwọn tíra tó kó hadisi jọ àrí hadisi fún àrí ọ̀rọ̀ ànábì fún lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbéyẹ̀wò káwò káwò ọ̀rọ̀ ẹ̀ káwò òbú ẹ̀ káwò ọ̀tún ẹ̀ káwò òsì ẹ̀ káwò àárín ẹ̀ káwò sọ́wà sọ́ba ń sọ́ba kí n tí wọ́n ń ṣe yìí ìdáhùn ni pé kò bá kẹ̀ náà téèyàn bá ní bùkátà sí kókí sọ̀látul jumu'a ní àkókò yẹn tó bùkátà sí ó lè ṣe àwọn àpẹẹrẹ tí máa ń jẹ́ kó rí bẹ́ẹ̀ láwọn ìlú kan bíi Australia ń sìn àwọn bíbẹ̀rẹ̀ ẹsẹ̀ níbẹ̀ láwọn kọ́ńtì yẹn bíi aago mẹ́wàá àárọ̀ ní ẹ tó máa bẹ̀rẹ̀ ẹsẹ̀ lójoojúmọ́ níbẹ̀ ten o'clock àtàwọn country míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá close ó di nǹkan bí aago bíi mẹ́fà rọ̀lẹ́ kí wọ́n tó close lẹ́nu iṣẹ́ tí yàn bá fall sí lùlù báyìí ó lẹ́tọ́ àti practice nǹkan yìí torí wípé o bùkátà sí ni a lè kírun júmọ́ wa tán àwa kírun júmọ́ tán a sì máa lọ sí ibi iṣẹ́ wa kò ní dí wa lọ́wọ́ salatul juma naam hadith tó wà nínú sahih muslim wọn ni anabi wa sallallahu alayhi wa sallam wípé ó kí irun ní àkókò kan tó jẹ́ sí pé tá a bá gbé yẹ̀wò a ó rí wípé táìmù díẹ̀ ń bẹ láàrin rẹ̀ táìmù tó gùn ń bẹ láàrin rẹ̀ àti kí ọ̀sán ò tó pọ́n gẹ́gẹ́ bí Jabir bin Abdullah bí wọ́n ṣe gbà wá fún wa nínú Sahih Muslim ẹni tó wá mú hadith yìí wá ti ṣe máàmù Muslim ó yé ìjà wa lọ òun wá fi àkọlé sórí hadith yẹn ó pé báàbù salatil jumu'ah hina tazulu shams àkọlé tó ń fún nìyẹn ẹni tó kó hadith wa àwa ní kò gbàgbọ́ yé rẹ̀ mọ́ tó àwa tá a dé nísìn àwa nínú ntúwọ̀ wí bẹ́ẹ̀ kọ́ nítorí ẹ̀kọ́ kọ́ ni pé báàbù salatul juma qabla zawal aw fi waqti duha fi waqti duha ntàwọn àwọn ènìyàn ni pé ọ̀ gbà o ẹni tó kó hadith wa ó ní ntí mo fẹ́ mú wá ní àwọn hadith lábẹ́ àkọlé yìí yọ́ọ́ máa ju òyìnbó ó yẹ ká tètè máa kírun sọ̀látù jùmọ́à nígbà tí òòrùn bá yẹ àtàrí ẹni pé nígbà tí ọ̀sán bá pọ́n ká tètè máa kì í ní tó fẹ́ fi hadith yẹn sọ nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn kan wá dé wọ́n ní no no a máa kì í before before kí ọ̀sán tó pọ́n ni náà eléyìí tí wọ́n dá lẹ́yìn ìtọ́jẹ́kọ́ jẹ́ àṣejù náà ni pé wọ́n ṣe òpinya wọ́n kó òpinya báwọn mùsùlùmí wọ́n tún dá fìtínà lẹ̀ kódà gbogbo ẹni tí ó bá kí lákòókò yẹn wọ́n pè wọ́n lónìí bídíà bí àṣejù wá wà jù nìyẹn ẹni tí ó bá ti kírun láago mẹ́jọ àbọ̀ àárọ̀ ọjọ́ juma lọ́dọ̀ àwọn ọmọ yìí wọ́n kà kán pé òun bídíà tó ni subhanallah àṣejù nìyẹn o eléyìí ni àwòrán àkọ́kọ́ ọdẹ sọ fún wa wípé àkókò tá a lè lo nǹkan yìí ọ wà ká ní pé yẹn yé yìí lára àwọn àhàdíìsì yìí ní ti ń júwèé fún wa kò ju wípé ń sọ fún wa wípé ká tètè máa kírun juma lọ gbogbo àhàdíìsì máa wa muslim tó kó sábẹ́ tọ́pìkì yẹn inú àwòrán kejì tá a fi ń wò pé àwọn ènìyàn wọ́n ń ṣàṣejù látara sunna nabi sallallahu alayhi wa sallam sunna méjì bá pàdé ìkan ní máa lọ ìkan ní padà ìntẹ́ ní máa lọ lànàbí sí lọ́pọ̀lọpọ̀ ọgbà ìntó ní padà yẹn kàn sílẹ̀ kan náà ni ẹlòmí ó wá fi máa lọ sílẹ̀ padà lásán ní ọmọ amúntẹ̀ ní ọmọ ṣe dákun ìwú lànàbí ṣe ń bẹ̀ sallallahu alayhi wa sallam máa lọ ló ṣe jù gbogbo nǹkan wọ̀nyí ó ń kó bá ó ń kó bẹ́sìn ó sì ń kó báwòrán sẹ̀ríà Islam nínú ẹ̀ náà ni ṣùgbọ́n èyí tó dáa jù nínú kákírun júmọ́ òun náà ni lẹ́yìn ìgbà tí òòrùn bá yẹ àtàrí tóòrùn bá yẹ àtàrí tọ́sán bá pọn dáadáa ìyẹn ni pé lákòókò ìgbà tá a máa ń kí sọ̀látù zuhur iná lọ dáa jù láti máa kírun júmọ́ òun ni ànábì wa ṣe sallallahu alayhi wa sallam láì mọ iye tá a mọ iye nọ́mbà rẹ̀ wọ́n sọ̀dá wa lójú pé gbogbo júmọ́ kọ̀ọ̀kan ànábì kí júmọ́ àyàfi tó bá wà lórí ìrìn àjò sallallahu alayhi wa sallam gbogbo júmọ́ kọ̀ọ̀kan ànábì kí júmọ́ tàbá ní ká máa kà á ẹ̀sìn àbáka yọ ọdún tánà bí fi jẹ́ ànábì ọlọ́run ọba àbí láti bàtọ́ ọlọ́run ọba ti mú ṣẹ̀ríà ìrun wá a ó rí i pé yọ kọjá one thousand tí wọ́n kí èyí tí wọ́n gbà wá yìí bóyá bí ẹ̀kan bóyá méjì ni wọn ò mọ̀ bóyá condition lọ́fà tánà bí fi kírun bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nínú àwòrán tí ó tún máa jẹ́ kí ẹ̀kọ́ yìí kó yé wa àbí àgbọ́yé yìí kó yé wa pé kò sáṣejù nínú ẹ̀sìn Islam òun náà ni as-salatu fin ni'ali da'ima kéèyàn pé bàtà ló wọ́n máa fi kírun nítorí ní gbogbo ìgbà gbogbo ìgbà bàtà ni fi ń kírun bàbá dé màá sí báyìí bàtà ni ọ̀wọ̀ wọlé bẹ́ẹ̀ bá sọ fún pé jáde yóò pè náà ó ń bí dí àlẹ́ yín wọ̀nyí tọ́ba rí ilé ẹ̀kọ́ lọ́kàn tẹ̀ ń kírun báyìí tẹ́ ẹ̀wọ́ bàtà yóò gbé ọ̀rọ̀ ah, àwọn ń bí dí àyẹn ẹ̀rí àṣejù ni o nàám káfí bàtà kírun káfí bàtà kírun alẹ́tọ̀ sí ìsùnmọ́ láàyè tá a ti fi bàtà kírun ẹ̀rí àgbọ̀ yóò dì ànábì wa gẹ́gẹ́ bí àwọn ahadith ọwáyé yìí a rí <clears throat> hadith tó jẹ́ ìpìlẹ̀ tẹ́ni tí wọ́n fẹ́ máa fi bàtà kírun yìí hadith tó jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà ni mo fẹ́ kà fún wa yìí òun ni anabi wa sallallahu alayhi wa sallam nínú hadith shaddad bin aus òun ni anabi wa sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa yìí pé khalifu yahud ẹ má ṣe bí àwọn ẹlẹ́sìn jù àwọn ẹlẹ́sìn jù àmà wọn bọ́ọ̀ bá wa mọ̀ wọn àṣírí wọn kàrà nábì fẹ́ tu fún ọ yìí sallallahu alaihi wasallam ẹlẹ́sìn ju àwọn yahud àwọn tí wọ́n ń fẹnu sọ yìí pé àwọn tẹ̀lé ànábì Musa àwọn náà ni wọ́n fẹ́ ní gba ní wà ní Israẹli ìjàngbèrò àwọn ní Israẹli ń sìn àwọn Júù nìyẹn ànábì fẹ́ àṣírí wọn fún wa tẹ́yìn ọmọ ó ní fa innal yahud ó ní khalifu yahud ẹ má ṣe bí àwọn Júù o torí bí àwọn Júù yẹn la yusalluna fi ni'alihim wala khifafihim àwọn kì í fi bàtà jọ́sìn wọn yìí dẹ́ fi sọ́ọ̀sì náà wọn yìí wọ̀ jọ́sìn tẹ́ wọ́n fẹ́ jọ́sìn báyìí wọ́n bọ̀ bàtà wọ́n fẹ́ jọ́sìn báyìí wọ́n bọ̀ sọ́ọ̀sì yẹn ni pé wọ́n gbọ́dọ̀ wọ̀ nǹkankan nínú jọ́sìn tiwọn ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa yìí pé ẹ má jẹ́ ká ṣe bí wọn o ẹ má jẹ́ ká ṣe bí wọn torí pé àwọn kì í fi bàtà wọn kì í fi kírun wọn kì í fi jọ́sìn wọn kì í fi sọ́ọ̀sì jọ́sìn hadith yìí òun ni àwọn yẹn mú ní wọ́n fi wá mú wípé àfi káwọn náà máa wọ káwọn ọmọ bọ́ bàtà sílẹ̀ táwọn bá fẹ́ kírun ní mọ́sálásí àbí káwọn ọmọ bọ́ bàtà sílẹ̀ táwọn bá fẹ́ kírun ní mọ́sálásí nígbà yẹn bá ti bọ́ bàtà sílẹ̀ tó wá kírun ní mọ́sálásí wọ́n ní ó ti jọ àwọn ẹlẹ́sìn Júù nìyẹn àgbọ́yé wọn nìyẹn o ẹ wá jẹ́ ká padà sí bánabi ṣe practice ẹ̀ àti pé kí fa hadithi kí fa hadithi ntọ́ fa hadithi àgbọ́yé látara àwọn sunna míì tánàbí ṣe sallallahu alayhi wa sallam naam anabi wa sallallahu alayhi wa sallam méjèèjì ló ṣe ó kírun lẹ́ni tó wọ bàtà ó sì kírun lẹ́ni tí ò wọ bàtà sallallahu alayhi wa sallam tó ṣé àwa sọ pé ńgbà táwọn àbí kírun lẹ́ni tó wọ bàtà lẹ́ni tí ò wọ bàtà sọ́jọ́ ẹlẹ́sìn jù nìyẹn kọjọ́ ní tí sọ fún wa hadith àkọ́kọ́ òun náà ni wípé ẹ má mu ní èèwọ̀ ẹ má mú ní èèwọ̀ yìí pé torí èèwọ̀ lọ́jẹ́ lọ́dọ̀ àwọn jù èèwọ̀ lọ́dọ̀ tí wọ́n wọn ò gbọ́dọ̀ kírun pẹ̀lẹ́ntọ́ wọn ò gbọ́dọ̀ ṣàdúrà lẹ́yìn tí bàtà ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ àbí sọ́ọ̀kì ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣe. ẹ̀yin ẹ má mú léèwọ̀ ntànàbí ń sọ fún wa ẹ̀ nìyẹn alayhi salatu wa salam torí pé tó bá anábìlẹ̀ gbọ́dọ̀ wọ bàtà ẹ gbọ́dọ̀ ṣe bí àwọn ẹlẹ́sìn jù torí pé wọn kì í wọ bàtà wọn kì í wọ bàtà jọ́sìn òun dẹ̀ ní sallallahu alayhi wa sallam ẹjọ́ bí hadith ń bẹ ní musnad sunan abi dawud rahimahullah wọ́n ní ah, ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam wọ́n láwọn rí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó kírun ah, hafiyan wa munta'ila lẹ́yìn tó wọ bàtà nígbà míì nígbà míì sì ní kò wọ bàtà ó wọ bàtà kò wọ bàtà yẹn ni wípé tẹ́ bá fẹ́ ṣe súnà yìí dáadáa tó fẹ́ practice súnà ànábì gangan láàrin yìí yẹn ni pé àwọn máa ní àkókò tó máa kírun láì wọ bàtà ó sì máa lákòókò tó máa kírun lẹ́yìn tó wọ bàtà ẹni tọ́jú ànábì nìyẹn o alayhi salatu wasalam. náà ẹni tọ́jọ́ ẹni tí kò jọ tọ́jú àwọn ẹlẹ́sìn Júù òun náà lẹ́nu tó já sí pé gbogbo ìgbésí ayé látòkè délẹ̀ ìmọ̀ bọ́ bàtà ìmọ̀ wọ bàtà ìmọ̀ bọ́ bàtà alẹ́ kírun ni ìmọ̀ bọ́ bàtà alẹ́ kírun ni òun náà lẹ́nu tọ́jọ́ ẹlẹ́sìn jù báwo wá láti wá ṣe láti practice súnà yìí tá à ní dá láṣẹ jù òun náà ni kọjá sí pé káwo hadith tí anabi wa gbé wáyìí alayhi salatu wa salam tó mú wáyìí tó wà nù musnad al-imam ahmed ọ̀dẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ó ní Abi Hurairah radiyallahu anhu ó sọ fún wa yí pé anna rasulallahi sallallahu alayhi wa sallam ó wà nù sunan Abi Dawud ó ní anna rasulallahi sallallahu alayhi wa sallam ó sọ fún wa yí pé idha salla ahadukum ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ kírun fala yad'an alayhi an yamini afẹ́ kírun má fi bàtà rẹ̀ sọ́wọ́ ọ̀tún rẹ̀ o fala yad'an alayhi an yamini kọ́mọ́ fi bàtà rẹ̀ sọ́wọ́ ọ̀tún ẹ̀ ìyẹn nígbà tá a bá kó bàtà wọnú ibi tá a ti fẹ́ kírun wọ́n fi bàtà rẹ̀ sọ́wọ́ ọ̀tún wọ́lá ayin yasaari má fi sí ọwọ́ àlàáfíà rẹ̀ bákan náà torí pé tó bá fi sọ́wọ́ àlàáfíà rẹ̀ ní tó wà ọ̀tún rẹ̀ bàtà rẹ̀ fọ́ sọ́wọ́ ọ̀tún tiẹ̀ sẹ̀sì pé ìkìlọ̀ tánà bí n sọ fún wa ní alẹ́ ìsọ̀rọ̀ àti wọ̀sẹ̀lám ẹ̀dá kúńbọ̀lì yẹn tí má fi bàtà sẹ́gbẹ̀ẹ́ yìí nìyẹn tẹ́nìkan ó sì tún wà lọ́wọ́ ọ̀tún bàtà náà níbi mbọlẹ̀ àti máa ń ṣe báyìí nì nínú masalasi nì nínú masalasi nìyẹn yẹn ni pé ọ ń sọ fún wa nínú hadith yìí pé tó bá fẹ́ kírun o tó bá lè bọ́ bàtà láti fi kírun má fi bàtà sí ọwọ́ ọ̀tún má lè fi sí ọwọ́ òsì mbọ láwa fi sí illa alla yakuna yasari ahad ṣùgbọ́n gbà tó lè fi sọ́wọ́ òsì rẹ nígbà tí ó bá kankan lọ́wọ́ left ó lè fi síbẹ̀ ṣùgbọ́n tí yẹn bá wá ń bẹ lọ́wọ́ òsì rẹ ọ̀bọ̀lọ̀ fi síbẹ̀ mú lọ́wọ́ fi sí wàlìyàdọ́ àhùmá bayna rijlayhi yá fi sí agbede méjì ẹsẹ̀ rẹ̀ yẹn ni pé ó fi sí àlàfo ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó fi dúró tó bá fẹ́ kírun ẹ̀rí hadith yìí fi ń yé wa yí pé ànábì fún wa ní permission sallallahu alayhi wa sallam pé a lè bọ́ bàtà láti fi kí irun náà kódà ẹni tó bá fẹ́ practice sunna tí àwọn kan lọ sọ di àṣejù yìí tó fẹ́ practice sunna tó sọ di àṣejù yìí ó ní láti sọ́ra o àwọn àyítasílẹ̀ practice á sọ fún wa láìpẹ́ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ practice sunna yìí nínú masalasi wa alákòókò tá a wà yín láwọn masalasi tá a fi ń jọ́sìn fọlọ́wọn ọba alákòókò tá a wà yín yóò ṣe àwọn nǹkan àwọn yìí tó bá dẹ̀ ṣe náà ọtún ti dún bídí àpadà torí pé kò lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ náà àwọn tó ṣe wájú ó ti dá láṣejù náà ẹ má fẹ́ kírun náà masalasi lákòókò tá a wà yín ọgbọ́dọ̀ jẹun tó ní káà tẹ́gbé káà rẹ̀ layout náà ni gbogbo àdúgbò tí ń gbé káà rẹ̀ wọ̀ èmi kò síbi tó fẹ́ wọ̀ tí káà rẹ̀ wọ̀ bẹ̀ mọ̀ lákòókò tá a wà yìí lábùkù níwà àwùjọ tá a wà yìí layout mélòó ní bẹ̀ nínú kọ́ páàkì síwájú títí kọ́ fẹsẹ̀ rìn wọ <laughs> inú ilé rẹ̀ ẹni tí ó practice sunna bàtà nínú masalasi ó fẹ́ wá sí masalasi bíbá ẹ̀kọ́ páàkì ó sì wọlé bàtà rẹ ò gbọ́dọ̀ máa tẹ àwọn àdọ̀tí ti wáyìí especially àwùjọ tá a wà yìí àwùjọ tí ò símọ̀ tó tó yìí tá a ya ọ̀bùn ọ̀bùn ọ̀bùn ọ̀bùn ọ̀gá ọ̀bùn ni wá láwùjọ tá a wà yìí orí títì ẹ máa bá ìgbọ̀nsẹ̀ ń bẹ̀ lẹ́wọ̀n a máa sọ àwọn nǹkan míì tí ò sí gbọ́ àti àwọn ẹ̀tọ́ báwọn kan bá ń lọ lójú ọ̀nà báyìí yọkàn yà bẹ̀rẹ̀ ni yóò sì máa tọ̀ lọ kò béèrè pé àwọn òwe lónìí bí àwọn wọn ń tọ̀ lọ ìwọ náà tẹ̀bẹ̀ kọjá alákọ̀ọ́kọ́ nìyẹn ṣe gbogbo ara wa ní káà wá lè pé machine náà ní ṣe gbogbo ara ní machine ẹni tí ó practice ẹ yọ jẹ́ sí pé from your car to the mosque ọ̀nbẹ́ẹ̀lẹ̀ báyìí nínú mọ́tò báyìí òsìnbọ́nù mọ́sálásí ni bó ti ṣe nìyẹn ta ló lè ṣe tàbàrẹ̀ ní tọ́ba nírú ẹ ó lè wà practice ẹ mọ̀ yóò jẹ́ pé bàtà rẹ mọ́ bàtà rẹ ò ní dọ̀tí lára ẹlẹ́ẹ̀kejì òun náà ni tọ́ba fẹ́ practice yìí ó lè jẹ́ sí pé kì í ṣe ti ká bóyá kó jẹ́ sí pé tó bá ti wọ bàtà kan sẹ́sẹ̀ tán kó jẹ́ kó kan sínú nylon kó kó lọ́wọ́ tó bá ti fẹ́ bọ́ọ̀lẹ̀ nù mọ́sálásí bá fẹ́ wọnú mọ́sálásí kó bọ́ tẹsẹ̀ rẹ̀ sẹ́nu ọ̀nà kó wá mú tuntun tó fi sínú báàgì ẹ̀ kó wá kì bọ́sẹ̀ pé ó fẹ́ ṣe sunna bọ́ ọ bá ṣe léyìn náà ó ti dára ṣe jù ọ̀rẹ́ nìkan kan tó fi jọ́nú àwọn sálàfù náà ó di mélòó báyìí ó di méjì ẹlẹ́ẹ̀kẹta bọ́yá gbogbo ìgbà tó bá ti fẹ́ sàlùwàlá tó bá ti sàlùwàlá tán ó wá jókòó ti bàtà ó wá fọ̀ tí ó mọ́ dáadáa tó bá fọ̀ mọ́ dáadáa ó wá kó lọ́wọ́ ó gbọ̀n omi bẹ̀ dànù ó nùnú tó bá nù tán tó gbẹ tó dry ó wá wọnú masalasi ó wá kí ìbọ̀sẹ̀ ó wá kírun ẹ dákun gbogbo àwọn ẹsẹ̀ ṣèṣe yìí kò sí kankan tá a rẹ̀ ń tá a àṣejù náà ni wọ́n ń pẹ̀lú nǹkan báyìí nípa báyìí ọ̀nà tá a lè gbà bá practice sunnah anabi alayhi salatu wa salam ó wà fún wa ẹ jẹ́ n sọ bíi mẹ́ta fún àbí mẹ́rin alákọ̀ọ́kọ́ àwọn àyíká ti fi bàtà kírun táà ní dáláṣejù òun náà ní tàbá fẹ́ kí sọ̀látùl janaza ṣùgbọ́n bàtà náà gbọ́dọ̀ mọ̀ bákan náà afẹ́ kí sọ̀látùl janaza afẹ́ kírun sókù lára a lè wọ bàtà kírun kódà ká wọ̀ tá a bá tún ti ń bọ́ bàtà ń bẹ̀ yẹn a ti ń jọ àwọn tánàbí fáwọn létí pé ká má jọ wọ́n nìyẹn alayhi salatu wassalam afẹ́ kírun sókù lára ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ sọ̀látùl janaza orí field orí títì bàtà ẹlòmíì gan mọ́júlẹ̀ ẹlẹ́tẹ̀ tí fẹ́ kírun sókù lára lọ nígbà mi. sọ nípa báyìí irú àyè yìí má bọ́ bàtà tọ̀bá làwọn tí wọ́n bọ́ bàtà pé wọ́n sákèsì pé wọ́ bàtà rẹ sí ọ̀dọ̀tí tí ò bá ti dọ̀tí yálà sọ̀lì kírun pẹ̀lú bàtà rẹ. àyè àkọ́kọ́ nu àyè ẹlẹ́ẹ̀kejì tá a tún lè practice súnà yìí òun náà wa bóyá bíi bricklayer bíi àgbẹ̀ ó fẹ́ kírun kò ní fi bàtà rẹ kírun ó wà lórí field ní school òní ìdíkọ́ bọ́ bàtà fi bàtà rẹ kírun tí ó bá ti ní ẹ̀gbin lára ẹlẹ́ẹ̀kẹta nígbà tá a bá lọ sí eid lọ́jọ́ ọdún ìtúnu àbọ̀jọ́ ọdún léyà ọ̀pọ̀lọpọ̀ eid wa ilẹ̀ ẹlẹ́ni náà practice sunna yìí níbẹ̀ tó o bá débẹ̀ má bọ̀ bàtà rẹ kọ́ àwọn èèyàn ní sunna yẹn ń bẹ̀ wọn ààyè tá a ti máa practice ẹ̀ nìyẹn ìkílẹ̀ ń bọ́ bàtà sí sẹ́ẹ̀ rògbòtẹ́yìn ọ̀bà wọ́ bàtà yóò gba ládàá kan yàtọ̀ sí ẹni tọ́wọ́ bàtà ni kódà ẹni tọ́wọ́ bàtà lákòókò yẹn ládàá rẹ̀ pọ̀ ju ẹni tọ́wọ́ bàtà lẹ̀ lọ torí pé yóò gba ládàá kó practice sunna anabi láàyè tó fìtì pé kò ti practice yẹ aleyhi salatu wa salam nípa báyìí eléyìí ni àwọn àwòrán àṣejù ti ń bẹ lọ́dọ̀ àwọn ènìyàn tó jẹ́ sí pé a fún alápẹ̀rẹ̀ méjì fún wa tá a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn nǹkan wọ̀nyí pàápàá jùlọ àwa tá à gbàgbọ́ yé ẹ̀sìn tàbí tá à lóko sẹ̀ríà tàbí tá n bá súnà jẹ tá n bá mu ọlọ́run ọba yóò máa dáàbò rẹ̀ bò wá kó níbi àṣejù. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sallam, ajma'in wa ba'd ọ̀pọ̀ ní fún ọlọ́run ọba wa. ẹ̀yin mùsùlùmí jẹ́ ká lọ mọ̀ pé nínú àwọn nǹkan tá a fi máa mọ̀ pé èèyàn ń ṣàṣejù òun náà ni kéèyàn máa fi nǹkan tí ò nípìlẹ̀ nínú ẹ̀sìn kó máa fi jọ́sìn fọlọ́run ọba àwọn nǹkan tí ò ní ẹ̀rí nínú ẹ̀sìn tí ò ní ẹ̀rí nínú kitab nínú Quran kò dẹ̀ ní evidence nínú sunna anabi sallallahu alayhi wa sallam kéèyàn wá lánìyàn kún fẹ́ máa fi jọ́sìn fọlọ́wọn ọba ara àṣejù ẹ̀sìn ni o nínú àwòrán àṣejù ẹ̀sìn tí ó fẹ́ gbòde láìpẹ́ yìí òun náà ni àwẹ̀ Rajab tí wọ́n ń pè láwẹ̀ arúgbó ó kù díẹ̀ nígbà bá ìdíjímà ti ń bọ̀ àwọn aláṣejù ẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ sí máa gba àwẹ̀ yẹn lọ báyìí ẹ lọ mọ̀ pé àwẹ̀ arúgbó kò lẹ́rìí kankan nínú sẹ̀ríà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá ń gbé àwẹ̀ arúgbó kò jọ ànábì o alayhi salatu wa salam kò sì jọ Abubakar kò jọ Umar kódà kò jọ Usman àti Ali radiyallahu anhu ẹni tí ó bá ti jọ àwọn tá a wí ni àwọn ẹni rí nìyẹn ẹni tí ó bá ti jẹ́ ẹni rí kí ni yọjọ ẹni bí ni ọjọ gbogbo aláàwẹ̀ arúgbó yìí tí wọ́n bá ti gbà ẹ́ bá ti gbà kọjú àwọn ẹni rí tọ́mánítà alẹ́ńtọ́ ọjọ́ àwọn ẹni bí lọ́jọ́ o torí bí ànábì ọ̀gbá alayhi salatu wassalam gbogbo àwọn tí wọ́n ní mímọ̀ tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ ànábì tí wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn wọn ò gbà o ààwẹ̀ arúgbó tí wọ́n ń pè ní Rajab a gbọ́dọ̀ jìnà sí a gbọ́dọ̀ bá wọn dá sí ń tiwa a ò gbọ́dọ̀ bá wọn gbà torí pé ẹni ń gbà lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé bídíà ni tí ń gbà ẹlẹ́sẹ̀ ni kò tó ní gbalada ìyàmáyà nìyẹn àwọn tọ́gbà tí wọ́n mọ̀ pé ó dá wọn ò ní ládá ṣùgbọ́n a lè sọ pé wọ́n lẹ́sẹ̀ àwọn tó ti gbà tí wọ́n ti kú tí wọ́n gbọ́ wípé bídíà ni wọn ò ní ládá kankan tí wọ́n gbà wájú Ọlọ́run ọba torí pé anábì ti gbé kalẹ̀ alayhi salatu wassalam pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rad fahuwa rad níbi Ọlọ́run ò ní gbà Ọlọ́run ó pé mi fẹ́ gbogbo sẹ́ta bá ti ṣe tá a láàfin jọ́sìn fọlọ́run ọba nínú ẹ̀sìn Islam tí ó bá ti sí ẹ̀rí fún ọlọ́run ọba òní gbà wa o anábì wa ló ṣàlàyé ẹ̀ fún wa alayhi salatu wassalam ẹlẹ́ẹ̀kejì ni pé ó jọ bí ẹni pé à ń sọ pé àmọ̀ ànábì lọ alayhi salatu wassalam à ń sọ pé ànábì fi ìmọ̀ kan pamọ́ tí ò hàn wa tí ò fi hàn wọn sàbẹ́ àwa wá gbọ́ yín tiwa wá ní yẹ́ẹ̀sì àmọ̀ gbàwé arúgbó sọ́wọ́ Rajab bídà kéèyàn máa gbàwé arúgbó bídà ni kò gbọ́ bó o sì gbọ́ kọ́ ọ̀dẹ̀ practice ẹ̀ mọ́tò wọn á dájú lọ́dọ̀ ara rẹ kọ́ máa fan káàkiri níbẹ̀ ẹ̀yin oní ẹ̀yin aláàwẹ̀ tí ò ní ládàá mọ́pìyàn aláàwẹ̀ arúgbó gan mọ́ pé ààwẹ̀ tí ò ní ládàá ẹ̀yin aláàwẹ̀ tí ò lẹ́sàn ẹ̀yin aláàwẹ̀ tẹ́ ẹ̀ ní ẹ̀san kankan níwájú ọlọ́run ọba náà náà ń pè ní ààwẹ̀ arúgbó àǹbẹ̀lọ́run ọba pẹ̀lú àánú ẹ̀ àti agbára rẹ̀ wípé kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn síwájú sí gbogbo àwọn tí wọ́n ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń gbọ́ wa báyìí ìjẹ́ ká túbá ọlọ́run ọba yóò forí jìn wá láwọn ìta àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káka má gbà mí mọ́ ni. nàám nínú àwẹ̀ nínú oṣù Rajab a lè máa gbà àwẹ̀ tá a máa gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá jẹ́ sí pọ̀ máa gbà tẹ́lẹ̀ tòmọ́tọ́ yìí bá gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá gbà ń bẹ̀ aláàwẹ̀ arúgbó wọn náà torí pé ọ̀ǹdọ́gbọ́n lo àlùmọ̀ǹkọ́rọ́ yín nìyẹn ẹni tí bá máa gbà àwẹ̀ ọjọ́ ìsìn tàbí máa ń gbà àwẹ̀ kan tí máa ń fi sin lọ́wọ́ ọba lábẹ́nú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò sọ fẹ́ nìkan kan gbogbo ẹni tí bá máa ń gbà àwẹ̀ yìí tẹ́lẹ̀ kí rọ́jàbò tó dé ọlọ́nfààní àti gbà ọlọ́wọ́n ọba yóò gbà lẹ́sìn fún wa kì í ṣe rọ́jàbò lọ́gbà ni ṣùgbọ́n èé gbà tẹ́lẹ̀ ọwọ́ ni wọ́n kú láàlẹ́ gbà àwẹ̀ Monday àtàlàmísì ó sì gbà nínú oṣù táwa yes mo bá sí fáìlì àwẹ̀ Monday àtàlàmísì àti àyàmùlùbí àwọn ọjọ́ funfun aláàwẹ̀ arúgbó ń wọ náà à ń láti kíyèsára o so nípa báyìí wọ́n tó yìí bá gbààwẹ̀ tẹ́lẹ̀ tí ìgbààwẹ̀ náfìlà tẹ́lẹ̀ má fi tiẹ̀ sínú oṣù Rajab torí bí tó bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n náà ti di aláàwẹ̀ tí ń gbààwẹ̀ tí ò lẹ́sàn tí ò ní ládàáni ọlọ́run ọba kọ́mọ̀ sí wa ní aláṣẹ dànù wọ́n dẹ̀ sànú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwa mùsùlùmí òdodo tá a ti ń gbàgbọ́ yẹ ẹ̀sìn síwájú sí i ọlọ́run ọba kọ́mọ̀ wa padà sẹ́yìn láéláé gbogbo àwọn tí kò tí ì máa yé ti ya wèrè nínú ẹ̀sìn tó pọ̀ dáadáa ẹlòmíì ti jágbó jíjagbo táwọn èèyàn jágbo lọ́nu ẹ̀sìn ó jura wọn lọ ni wíri ẹlòmíì ó síra alẹ́ báyìí nírìn lọ ṣùgbọ́n ẹni tí ó bá mọ̀ nípa ẹ̀sìn òní mọ̀ wíri ẹlòmíì ẹ̀wù nìkan lọ́bọ̀ọ́lẹ̀ ṣòkòtò mẹ́ndì ẹ̀ wíri ẹ̀sìn ni o ṣùgbọ́n ẹni tí ó bá mọ̀ nípa ẹ̀sìn òní mọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ ní àwọn wíri ẹ̀sìn tó yẹ sí pé gbangba báyìí ní ti ń jẹ oúnjẹ lọ́n títì oúnjẹ lọ́n títì báyìí níbi ah, oúnjẹ oúnjẹ lọ́n títì lọ ẹlòmíì wíri ẹ̀sìn ẹ̀ bá àti ẹ̀ lè káàntì ẹ̀ séèyàn mọ̀ torí pé rírí tá a rí gbogbo ẹ̀sìn pátápátá ó ti sọ di bídíà ó ti sọ di nǹkan mìíràn tánàbí ò mú wa gbogbo àwọn tí wọ́n jẹ́ kó lọ́yìí ọlọ́run bá wa dá wọn padà wọn gbogbo àwọn aláṣejù ẹ̀sìn ọlọ́run bá bá pẹ̀tù sọ́kàn wọn àṣejù ẹ̀sìn yín máa tẹ̀yàn níwájú ọlọ́run ọba ni kódà yín máa jẹ́ kí èèyàn kan àìyọnú látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi ọlọ́run ọba kọ́lá wa kó níbi àṣejù ẹ̀sìn wa akhiru da'wana